يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى له طارق يترك بالليل والنهار وقد خلق الثقلين الجن والإنس لعبادته وجعل من كل قبيل مؤمنا وكافرا عباد الله واعلموا أننا قد تكلمنا عن إمكان المناكحة بين الجن والإنس وتنفسنا طويلا في تلك المسائل ووقفنا على ما اختلف وقوع النكاح بين الجن والإنس ما حكم هذا عند العلم وما الذي تركنا عليه رسول الله صلى الله عليه وسلم فإذا تزوج الإنس فإذا تزوج رجل منا امرأة من الجن فما حكم هذا الزفاف وما يترتب على هذا النكاح من المسائل فقال فرق هذا سؤال المسلمين أترى لكين كما تقول صلى الله عليه وسلم لأن ترى ما فما جاك هو لما يسألكم كان بيو بعد سألكم لا أتى ولا الصحابه كي kí àwa náà pẹ̀lú صلى الله عليه وسلم sálá ní ọjọ́ èyí sọ̀rọ̀ wa tòótọ́ mò ń fi àṣìwọ́n àánú ti dẹ̀rọ̀ náà mo sílẹ̀ ní ti dẹ̀rọ̀ náà ba Allah subhanahu wa ta'ala pàṣẹ pé bẹ́ẹ̀ bò wọn àlùkò láì máa yọ̀nà kó ìjẹ́ pé nǹkan dáadáa ni wọ́n máa tẹnu wá jáde àjọkọ̀ sọ́mọ́ bàbá lọ́n ìtọ́ dáadáa ni wọ́n máa tẹnu wá jáde o bákan náà à ń bá ọ̀rọ̀ bọ̀ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ irọ́ tí wọ́n fẹ́ máa pa mẹ́ẹ̀sì tá a sì ní pé àwọn tí wọ́n fẹ́ máa nítorí parọ́ pé kìkiri yọ́ mọ́dà nàìjíríà wo kíta ní mọ́dà nàìjíríà wo kìkiri yọ́ mọ́dà nàìjíríà wo ntọ́ba ti ń ṣẹlẹ̀ lábúrú rí wọ́n máa gbé sórí àwa mùsùlùmí máa máa gbé sórí ẹ̀sìn wa o wọ́n máa sì bu ànábi sallallahu alaihi wasallam wọ́n máa bu ànábi sallallahu alaihi wasallam wọ́n máa bu ànábi sallallahu alaihi wasallam eléyìí ló gbé wa yà kúrò níbi àwọn nǹkan tá à ń ṣe kí ni o tá à ń bá a lọ tẹ́lẹ̀ àwọn tó sọ̀rọ̀ náà ìlú ìyára ní ọlọ́mọdé kí ló yọ̀ dárò mọ́jọ dárò tí wọ́n bá dárò mọ́jọ kọ́ra tẹ̀ bọ̀bọ̀ náà mọ́jọ dá dárò bẹ́ẹ̀ wọ́n lájọ kò sùn rẹ gbogbo bí tí wọ́n ti ń dàrú mọ́sàbẹ̀ tó ṣe mẹ́ gbogbo tí wọ́n ń dàrú tún àwa ṣe tún àná ṣe wọ́n lájọ kò sùn rẹ jẹ́ apájú ẹlẹ́ tí wọ́n yọnu sí wa ìtàǹbà pàtẹ́lẹ́ àbí olè wá báyà sùn àṣàlàyé lé àṣàlàyé ọ̀rọ̀ àwọn àfa àrùn rẹ̀ ṣùgbọ́n bí tá a dé kéyìn ó ní kéyìn ọ̀sùn pọ̀ nfẹ́ fi àjẹ nù aṣọ ìtìláàfù ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àfa àrùn rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan oní ọ̀ma ṣẹlẹ̀ màá kọ́kọ́ bẹ̀rẹ̀ kútùbà pẹ̀lú ọ̀rọ̀ táwọn àfa àṣọ kéyìn nípa wípé àwọn apá kan ní kéyìn ọ̀ma fà ń àwọn apá kan ní èèyàn lè fẹ́ apá kan kúra lọ ṣùgbọ́n àwọn mùsíbà àti àwọn nǹkan míì tó lè máa ṣẹlẹ̀ nípa kéèyàn sọ pé òun fẹ́ fẹ́ àlùjànnà ibẹ̀ ni kútùbà ó ti bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n àmọ́ àmọ́ di òtúbà ọ̀pẹ́ torí epo tí ò sí nù àti odò tó mú àmọ́ àmọ́ ni gómìnà ti dé ní ipò tí lé ní tàbí sísè insha Allah la ilaha illallah àkọ́kọ́ kéèyàn kọsọ pé òun fẹ́ fẹ́ àjẹmọ́ tìlọ̀kọ̀ ìyàn apákanu àfáà ní kò sí nǹkankan apákan ní ọ̀tọ̀ wọn apákan wọn ò gbọ̀tọ̀ wọn ò gbọ̀tọ̀ wọn sàṣẹ àwọn kò fún un ṣùgbọ́n tó gbé yẹn jù òun náà ni ó dúró lórí ibi dásà ń wá sí ìyàtọ̀ ń bẹ láàrin pé àjẹnú wá jẹ gàba lórí èèyàn tábàrí èèyàn ọ̀ka àjẹnú obe àwa máa súnmọ́ pọ̀ iná wa gbogbo gbàdé ọ̀sà máa sùn tí ó kùn lálà ó máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìbàdàn bákan náà a sì máa ṣẹlẹ̀ pẹ̀lú àjẹnú ọmọ ọkùnrin náà tí ó wà máa súnmọ́ àwọn obìnrin wa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú eléyìí ama kó fún ìbẹ́lọ̀ fọ̀rọ̀ tààlà bí kọ́kọ́ bá ní sẹ́ma òní kìí ṣe pé yọ̀wọ̀ àmọ́ ọmọ sọ̀kọ́ nfẹ́ lọ fi àlìjẹ̀ nù nítorí kíni èntọ́jú àsọ̀kùnrin àkùwá òní wípé tọ̀jàzá Allah subhanahu wa ta'ala ibà sọ̀rọ̀ àkùránì òní a'udhu billahi minash shaitanir rajim walladhina hum li furujihim hafidhun àwọn mùmí ní ire làwọn tí wọ́n máa ń sọ abẹ́ wọn ilà àlà àzìwájì wọn è sí abẹ́ wọn lẹ̀ àyàfi fún ta ni o fáwọn ìyàwó wọn àzìwájì àwọn máa málàkàtì àìmánu tàbí kí ni o tàbí ẹrú tí wọ́n ní nígbà tó sọ́sọ́ sẹ́sẹ́ tì náà nìyà lórí pé ebí mi mo ṣe mi mo ṣe báyìí olúwa mi àyàtì àǹjẹ́ wà mí àyàtì an khalaqalakum min anfusikum azwaja lára àwọn èèmọ̀ tó lọ́n ṣe fún yín kó lè máa jẹ́ kẹ̀ fún yín lára ara yín ló ti wá ìyàwó kíni o ló ti wá ìyàwó fún yín ìdá ẹ ń bá wá fi obìnrin lẹ̀ nù wa tó sọ pé àjẹnú fẹ́ lọ fẹ́ ó ti kú nù tó sọ pé fẹ́mà ní dábọ̀ wàrọ̀ àdáyé ẹ ń tíyàwó rẹ̀ tá a ṣe fún lára ẹ̀yà rẹ̀ bàtẹ́ lọ́rùn títún wà nǹkan míì kí fàmùlà ìkẹwùmùlà àdúhùn ìdá yóò tẹ́bàrò àtẹ̀sẹ̀wò bìrìjìnníyà tààdìyàn وتجاوزا للحدود الذي التي رسمها لنا الشارع أعيد فالتزوج والرغبة في التزوج بالجنية يعتبر تعديا وتجاوزا للحدود التي رسمها لنا الشارع كيف ni في fẹ́ra fàájẹ̀nù lóbìnrin tàbí obìnrin wa في ọ̀sọ́gbọ́n fẹ́ra fàájẹ̀nù lọ́kùnrin ìkọjá jẹ́ kí ni o ìgúnrí kúò lórí ẹnu ààlà tí Allah subhanahu wa ta'ala tọ́lá alẹ́ fún wa ìdá kí ni àǹfààní pa ipé lára wa náà ló ti kí ni o ló ti ṣe ìyàwó fún wa ilé ìwò lẹ́gbẹ̀ẹ́ kan àwọn àfọwọ́ ní àwọn nìza àwọn yanhanya téèyàn bá lọ rè fi àlìjẹnu ọlọ́fà àlìjẹnu ara àwọn ọ̀hán yìí òní mẹ́sàlá غسل جنابة إيوة جنابة تيا ما في الجنة سيوم ما وجنبا تبان سما بيون وجنبا اختلف العلم في هذه المسألة فذهب الحنابلة والحنفية إلى عدم الغسل تيا ما في الجنة أساك دقيقة أو حنابلة نعم أحمد والحنفية مني ó ń tọ̀n gbogbo bàtí bá ń súnmọ́ ìyàwó rẹ̀ kò ní mẹ́rin wọ́n jẹ́rà lára àwọn mùsíbà àti wàhálà tó tọ̀n bẹ́ẹ̀ máa fàṣẹ lọ́rùn mọ́ wọn. wàhálà kọlù kọlù ń dọ̀rẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ọ̀ lálàáfíà púpọ̀ ni nítorí kíni mọ́tà àtàhákọ́kọ́ ni ìlàjì wà á ń zẹ̀ gbogbo àtàjẹ́ pé ìsúnmọ́ ìjẹ̀nú yìí yẹ̀rẹ̀ sáyìí ìjẹ̀nú òfurufú lọ́fẹ́ àjẹ̀mú tí ìrìnlẹ́mọ́ ìlú ọjọ́ ayé báyìí náà ni ó sì dòbí fún gbogbo bàtí bá ti ń súnmọ́ ní ọ̀sìn kìíní o ò ní ọmọ àgbẹ̀ jẹ́nàbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní àtẹ̀frí bẹ́yìn náà ìnzáàlì wà bẹ́yìn náà ádámìhì àwọn kọ ìyàdá rẹ̀ wípé a bá ti fi àdìjà nà gbogbo bàtí ọba ti rìlíìsì kò ní wẹ̀ ìgbà tí wọ́n ti rìsì kan ní oṣù kìíní o yóò máa wẹ̀ fàkọ́sùn mas'ala àlẹ́ ìtìlám wọ́n gbé mas'ala yẹn lérí náà bá sùn tọ́ba náà kó òun súnmọ́ mi tí ọ̀bá rí nǹkan kan òní wẹ̀ tí ó wẹ̀ tọ́ba rí nǹkan lóṣèké ni o òní ó tó wẹ̀ jamaa tọ́ba wà lóhùn kẹ́tí ọ̀pàrà máa ṣẹlẹ̀ àti àwọn nǹkan kan tí òní máa rọrùn pẹ̀lú àwọn àìjọṣe tí mẹ́nu gbèsè ayé wọn àti gbèsè ayé wa yóò dé kí a máa mọ̀ wípé ìfọwọ́sí tọwọ́ gbé ibẹ̀ ni rọ́ọ̀hà wa ibẹ̀ ni kíni o E, e, e, ìsinmi lọ́sọ̀ kí ni o ibẹ̀ ni ìsinmi wà fún wa. tẹ́yì àrùn sallallahu alaihi wasallam lára àwọn nǹkan tí ó wà máa dé ìdẹ̀rùbà kò dé èyí tó dóbìn tiwa gẹ́gẹ́ tá a jọ jẹ́ jésù kankan náà kí ni àrùn sallallahu alaihi kí ni nǹkan tó sọ lórí ọ̀rọ̀ tiwọn náà wa laqad من حديث أبي هريرة ومن حديث ابن عمر ومن حديث سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه أجمعين عن صلى الله عليه وسلم من حديث ابن عمر انا بني الشؤم ان كان الشؤم ṣùgbọ́n ṣùgbọ́n ni ìró kan kaburú ọmọ àṣà láti bí kankan kéèyàn wá rò nǹkan kankan alábìnrin ti ṣùgbọ́n tí ọba ti ẹ̀jọ́ tí ọba rí bẹ́ẹ̀ ibi tí ayé èèyàn ti bá ń chẹ́ǹjì lápẹ̀rẹ̀ tàbí mo ṣẹlẹ̀ sí ẹ̀ lápẹ̀rẹ̀ tàbí ọ̀rọ̀ èèyàn dárò lápẹ̀rẹ̀ ó ń sin ọlọ́run ni tí ó bá tiẹ̀ jẹ́ pé ẹ ronú nǹkan kan ìbáfẹ́ ẹ̀jẹ̀ fi ìfàlàfà níbi nǹkan mẹ́ta náà fìlìfàrọ́sì níbi nǹkan àbọ̀ ẹ̀sìn yẹn wàlmọ́ra àti obìnrin kò tó pẹ̀lú obìnrin àjẹ̀nú o obìnrin rúwa náà ni o wàjá àti kíni o àti ibùgbé ilé tẹ̀yàn gbé àkọ́kọ́ ká má ti rìn dìnnà hadithi ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àsọ̀rọ̀ rẹ̀ apákan àwọn afọ àní anamsọ̀rọ̀ àsálàm ń fi ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ nípa pé àtàtọ́ yúrù wàtàṣá gùn kéèyàn ọmọ ara ká burú pé nǹkan kan báyìí bóyá ní í ṣe sábàbí aburú fún yàrá kò sí ayé táyà fi ń chẹ́ǹgì àníbi ti ní àgbọ̀dọ̀ ṣe ṣùgbọ́n àwọn èèyàn fìlìjà ìlíyà wọ́n máa ń kọ́ kan àwọn síbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtẹ́ ìpọ̀ ànábì wá fẹ́ ní wọn kó ń bẹ̀ gbà àwọn aráàjà ìlíyà yìí àwọn àwọn aráàjọ kó tó pèsè láàmú dé ìjẹ́ máa pariwo jù ní wípé ìtọ́ba súnmọ́ ẹ̀jú náà lórí kó pa ń báyàn wọ́n máa ronú aburú sílé wọ́n máa ronú aburú síyàwó wọ́n máa ronú aburú sí nǹkan àwọn pé ìtumọ̀ àdéhùn kìí ṣe pé aburú wà ní mẹ́tẹ̀ẹ̀ta wal jawab la ọ̀rọ̀ wọn wọlé kí lè wá lè anna Rasulullahi sallallahu alaihi wasallam máa wúyì lè yukhbirana àni ìtìkọ̀dẹ́tì àìjàríyà ọlọ́run ọ̀rọ̀ ànàbí ìṣẹ́ sí wa kọ́ wá jẹ́ wípé àwọn àkìdá tó ti lọ olùkó tó máa wá sọ fún àpadà náà nǹkan tí ó sì aláǹfà tí ó sì fọ ìtọ́jú lọ yọ fọ kó lọpọlọ wa ntọ́nà máa fúnra dùdú sínú apá kan ní hadithi kọfẹsẹ̀ múlẹ̀ wọ́n ní kílẹ̀ yìí wọ́n ní ọwọ́ àǹtọ̀rí kì máa kùhùn min hadithi ummil mu'minin aisha ta radiyallahu anha wa ardaha ìyàwó aisha ọwọ́ àlejò kan ọ̀yọ̀wá wọlé tọ̀ ó yàwó aisha wọ́n ní àbúrò máa ń sọ̀rọ̀ kẹta yípe tí ayé yàn bá ń tẹ́jì tàbí nǹkan kan sẹ́yìn tí ọ̀tẹ̀yàn lọ́rùn kéèyàn ọ̀rọ̀ síbi obe tàbí lé tàbí nǹkan àgbò èèyàn ìyàwó ìṣàwá ni ẹ̀mẹ́ta kùnrin ara lọ ẹ̀mẹ́ta lọ ìnà náfà ìnà yahud àwọn yahudi ní ọ̀sọ̀ kan wọ́n ní kẹ́nu pọ̀pọ̀lì kẹ́bẹ̀rù wọ́n ìsì parọ́ kẹ́nu yaqulu na ìnà ṣùgbọ́n fi thalatha àwọn yahudi ni a máa sọ wípé ìran kan pé àbábúrú ibi tí ìṣẹ́lẹ̀ يحفظ بداية الحديث ولم يحفظ آخره Abu Hurairah ìbẹ̀rẹ̀ àdìsí lọ́balẹ̀ ìbẹ̀rẹ̀ àdìsí kò tí ì sí inú ilé tàbí fi sọ fa ìgbẹ̀yìn rẹ̀ lọ́ba ẹni tó sì bá ìwọ ọ̀rọ̀ tí ọ̀gbórí rẹ̀ kò bọ́rọ̀ pé o. wa thabata bayna ummil mu'minin wa Makhul al-inqita' bẹ́ẹ̀ sì ni Makhul tá à ń sọ̀rọ̀ rẹ̀ tí ó hàn àrọ́dọ̀ hadith tó fẹsẹ̀ múlẹ̀ ìdán ọ̀rọ̀ náà tó lọ kí wọ́n á ní túmọ̀ hadith rẹ̀ àrẹ́bí sallallahu alaihi wasallam ó ń fi rinlẹ̀ fún wa wípé apá kan wọ́n tún nílá ní ìpé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ìmọ̀ sọ pé nǹkan báyìí ó ń ṣe mílíọ̀tì báyìí nǹkan báyìí ó ń ṣe mílíọ̀tì báyìí pé ànábì wa fẹ́ sọ pé bí tiẹ̀ ń ṣe yín kò ní ìtumọ̀ kankan ṣùgbọ́n tẹ́mi yìí tá a gbà lè máa mú jù ó ní nǹkan mẹ́ta tó súnmọ́ yín jù wa hada tafsir ìtumọ̀ eléyìí náà kò ní ṣètò àdìfù nù. àdìfù yìí bó ṣe rí gẹ́lẹ́ làbí sọ̀rọ̀ sọ́dọ̀ ti ṣàlàyé fún wa wípé torí kíni nínú àdìfù sáàlì bùsára sáàlì ànábì ni in kana fi shay ṣùgbọ́n kéèyàn ò fura sáyé mi kéèjì ọ̀rọ̀ mi ò ní kó sẹ́kọ́ máa rí mọ́ tí ó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ nǹkan ló ṣe kápẹ́ yóò bá rí bẹ́ẹ̀ ànábì ní filfaros walmara walmaskan yóò yà àjára obìnrin yóò yà àjára nǹkan àpò yóò yà àjára ilé sọ̀rọ̀ wa jọ mọ́ ìtumọ̀ tá à ń túbọ̀ fẹ́lẹ́ jẹun náà sì là àlè ìmáàmù Malik agbábáyé wọn kì í jọ kàwé pé àmọ̀ bùrùsì àwọn káàkiri wọn wá mo malikanya na fakam min dari sakanaha nasun fahalaku jami'a mélòó mélòó enta gbọ enta yóò bàtà náà wà láyé ilé tí wọn gbà ilé yìí ilé burúkú ni ẹ má gbé bẹ́ẹ̀ o àìmọye láti rí àìmọye láti gbọ́ táwọn èèyàn kan sì gbé tí ọ̀sẹ̀ tó kúkú mú wọn. kátó tẹ̀ wájú àní sallallahu alaihi wasallam ọ̀pá kíyèsí wa púpọ̀ nípa wípé obìnrin rẹ̀ ni kéèyàn ò ní nǹkan àbùn rẹ̀ ni kéèyàn ò ní bákan náà ilé rẹ̀ ni kéèyàn máa gbé jaamin hadithi Sa'd jaamin hadithi Sa'id Abu Waqqas radiyallahu ta'ala anhu Ànábì sallallahu alaihi wasallam ó ní arbaun mina sa'ada nǹkan mẹ́rin kan bẹ bọ́lọ̀ ń balẹ̀ sí fún yàn àpẹẹrẹ oníire súnmọ́ anabi ni almaratu asọ́líhà tí èèyàn bẹ́ẹ̀ lóbìnrin rẹ àpẹẹrẹ oníire ní fún tọ́ àpẹẹrẹ pẹ́ ìjẹ̀ náà dáa fún ni àìjàmọ́ dáa fún ni bákan náà wàlmẹ́sìkẹ́lì lùwàásì kéèyàn ò sì ní bùgbé tọ́fẹ̀ kí o ṣe o kéèyàn ò ní gbùgbé tọ́fẹ̀ bákan náà wàlìjáàrù sọ́ọ́lì kéèyàn ò sì ní alábàgbére ẹlẹ́ẹ̀kẹrin òní wàlìmárkàbù àsọ́ọ̀lì kéèyàn ò sì ní nǹkan àgbọ̀nrin àbí tí wọ́n ní nǹkan mẹ́rin kan bẹ bí mẹ́rin bá ń bẹ lọ́dún èèyàn náà àpẹẹrẹ orí ibú ń bẹ lọ́dọ̀ rẹ̀ àníbí ni àlùmọ́ràtù sẹ́yìn à kéèyàn ò lóbìnrin ibú a máa fi aburú kan èèyàn náà bákan náà wà lọ́sìkànnà dọ́yìn kéèyàn máa gbẹnu létó fún a máa kórè ibú báyà bàbá kan àti yàtọ̀ ọmọ márùn wọ́n sì ń gbé yàrá kankan náà wọ́n tún máa balẹ̀ kó bẹ́ẹ̀ nàá ìtàn wọn á wò nù tẹ́lẹ̀ wọn practice ẹ̀dínkẹ́lẹ́ o láàrin ara wọn ọ̀sẹ̀ àwọn mùsíbà mi ìtọ́lẹ́ bákan náà wàlúmọ́kàbù àṣẹyìn kéèyàn ní nǹkan àgbògbú a máa túmọ̀ àbúrú náà fún yàn náà wọ́n lọ sí interview kíkẹ́ ọkọ̀ wá sọ sẹ́lẹ̀ lójú ọ̀nà àwọn èèyàn jáde níbi jẹ́ sí interview tán ìlọ́sẹ̀ kí ni o ìlọ́sẹ̀ ń bọ̀ bákan náà wàlìjáwò àsẹyìn kéèyàn ò ní alábàgbé ibú mélòó mélòó nù wa ọ̀pọ̀lọpọ̀ nù wa kò ní kéṣà ti pàṣùmá lé kò sì ní tó bèsè ọmọ rẹ̀ sí ha nígbà pípi tí a ń gbé èyí tí a ń jọ mọ́lẹ̀ jìnnà wọn báyìí bí èèyàn máa ń lọ àsùpá tí èèyàn máa ń gẹ tí èèyàn máa gbá ìgbà wò ní tó ń fi sí jẹun náà bí ó sì sọ wà létí òsì àlẹ ọ̀dọ̀ ìyàwó tiẹ̀ lẹ́ máa kọ́ máa ń sìn ní tọ́pọ̀ ẹ̀sì fi panu kù náà ni ó tún mú lọ́wọ́ ní ọ̀pọ̀ bá jáde lọ àti sọ àwọn mùsùlùmí báyìí. Ànábì sallallahu alaihi wasallam ntí ọ wà mú bìíní ìkíyà laqad akhraja al-imam al-hakim fi al-mustadrak min hadith Anas bin Malik radiyallahu anhu qala ja'a àti sàlám ọkùnrin kan wọ́n sàlám dọ́kà ó ní ya Rasulullah ìrìnsẹ́lọ́wọ́ inna fi dari inna kunna fi dari a ti ń gbélé kẹrí tẹ́lẹ̀ kẹfìrún fìyà àdádùnà wàhánà a sá ń pọ̀ sí ni ní ti dùn dúkìá wa sá ń pọ̀ sí sumata wa hawala yal ukhra ní kò sa àkókò lè yẹ à ń lọ wa qalla minha dhalik a sá ń rí pé à ń pẹ́ dé sí ni dúkìá sì tún lọlẹ̀ ńlọlẹ̀ àdébí wa ni ẹ̀kú ọ̀mẹ́ o dàrúwà fàínàhà fàínàhàdà màdùmọ́mà ẹ̀kú òlé yẹ kìí ṣe lẹ́gidi wọ́n hàdé sáàbìtì wọ́n kókó mẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí anabi fi ń tọ́ ìyàdá wa kò léèyàn lọ́sọ̀rọ̀ ọba ṣùgbọ́n kéèyàn tó lè ronú báyé òun ọ̀dà síyàwó òun sílẹ̀ tó ń gbé sí nǹkan àgbọ̀n òun èèyàn náà di èèyàn dáadáa sí Allah subhanahu wa ta'ala torí ìgbà míì bẹ̀ tọ́jọ́ wípé téèyàn bá ṣẹ̀ ọlọ́run máa gba ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta o a máa gbà ti pàkíyèsí èèyàn àwọn sáláfù wa tọ́ba ti di wípé nǹkan àgbọ̀n rẹ̀ ọ̀dà lóhùn sí ìṣẹ́ lóhùn yóò ronú ọlọ́wọ́ tó bá rán àpapẹ̀ ìṣẹ́ lọ́pọ̀ ìtìlọ tó bá mẹ́ nǹkan ó sì change kìí ṣe pé ń tí agbélọ́lógò tá agbélọ́lógò ìsìn oníkẹ́yìn ọ̀rọ̀ tó mọ́ta àtìgbọ́yé jimá gẹ̀ẹ́rì ẹ ti sọ ìwọ náà ló ń ṣe ojú wo ebi lò lánàlẹ̀ ẹ ń padà yára ẹ ọlọ́dà fún rẹ àdúgbò sì kí ni o ọ̀dàlẹ̀ wa kí náà rí wa níbo láti ìbá ti adẹ́ta yẹ olú eléyìn wàlàkọ̀dì akhraja al-imamu an-Nasa'i كما أخرجه الإمام أبو داود وغيرهما من حديث ابن عباس رضي الله تعالى عنه وأرضاه إن تيوجي أبو تربي زوجي قال جاء رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله يدوج سلامك إن تأتي امرأة وفي رواية إن عندي امرأة منية وكم tí mo láì kùdùlà yé ìlọ́mọbìnrin má wà ó ìyàwó mi náà sì ni ẹ walakinnaha la taruddu yada lamisin ṣùgbọ́n gbogbo ọtọ́ bá ti kàn báyìí kìí kọ́ lakinnaha lakinnaha la taruddu yada lamisin kìí kìí kìí kìí kìí bí wọ́n fọ́ kàn anabi hmm. wa ni tọ̀nìkùhà lọ́rọ̀ yẹ kọ́ o yorùbá yà mí rọ̀rìkùhà ọ̀nà nìtumẹ̀ náà àríbí lọ́rọ̀ yẹ kọ́ wọ́n yà yà Rasulullah yìí sọ̀rọ̀ ọba yorùbá yà mí láàsọ̀ bọ̀rọ̀ ní anha ń wọlé sẹ́sù lórí ọ̀rọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ o nínú wáyà mi yà Rasulullah tí n bá gbọ́n tó ní í ṣe inni akhafu anta tẹ̀bíà nọ́fsì ẹ̀rù bá mi kọ́mọ̀sì pé yọ lọ tán ìní róòrùn sọ̀mọ́ kọ́mọ̀sì pé yọ lọ tán ìní gẹ́tẹ̀rà mi máa ọkàn mi ò ní sínú kò ní sínú bàrá yàtọ̀ ọkàn mi ò ní kú lára ẹ̀ náà bí wàá gbọ́ wa gbọ́dọ̀ rẹ wa àbí bí wàá ní ìdájọ́ ìsìtẹ́mùtì ìdíhà ọ̀dà mọ́wulẹ̀ kọ́ máa má lè jẹ bẹ́ẹ̀ kọ́ ọmọ sí kí ni o kọ́ ọmọ fi gbádùn. حديثي أكوكو كان مشكلة بدو ما فاك من بين مضاعف ومنكر بصحته حديثي كوكوني لا ري أن تقني ضعيف قال إمام النسائي ضعفه الإمام النسائي وبين من أنكره كالإمام أحمد رحمه الله رحمة واسعة àti àlìbámu ahmed náà nàkàlílá pọfẹsọ bọlẹ nàkàlílá àwọn òtí ẹ gbàá ìdí mẹnu ẹni ẹbí tún kúrò àti ẹsẹ gàgà láàkín bẹ̀rẹ̀ hadith sahih hadith fi fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n náà bá fẹsẹ̀ múlẹ̀ kìí ṣe ọ̀rọ̀ orí mímbà rí ṣùgbọ́n hadith yẹn ṣe kéde ọ̀fẹsẹ̀ bẹ́ẹ̀ bí àdéhùn bá sọ hadith fẹsẹ̀ múlẹ̀ èèyàn sáyìn náà fánàbí pé àlọ́ òwì tó o sì balaye tẹ̀ ń wé náà èyí jẹ yóò àjẹrẹ náà máa ṣe lẹ́nu ẹ̀ nǹkan tó sáájú ní ara ìní mẹ́rin ní ìwọ lọ́rọ̀ ọ̀rọ̀ ń bá ọ̀rọ̀ ń bá bẹ́ẹ̀ nìkan sọ́nù wa títọ́ lójú kí ọ pé dọ̀yìn fún bẹnu àdìsí àlẹ́bí ọ̀rọ̀ ìní mẹ́rin náà kí ọmọ àpá àdìsí àlẹ́bí dọ̀yìn fún ẹnu ìgbà abáyé tánàbí ọ̀sọ́ tí ń lọ́sọ ní ẹ̀kọ́ dọ̀yìn fún náà kí ẹ máa kọ́ra àlẹ́bí lẹ wíwá ti gbọ́ ṣé mọ́lẹ́sì pìlẹ́ nìyí báyìí bàbá ẹ má dọ̀rọ̀ ẹ̀sìn wo àní táwọn èèyàn pa nàbí sọ̀tá nàbí ọ̀sọ́ ìlà ń pè ní kíni o hadithun da'if kèsì sọ̀rọ̀ nàbí màmí hadith gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí o sì kíni o tí o fẹsẹ̀ múlẹ̀ sọ̀rọ̀ nílò àwọn yóò fẹsẹ̀ múlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ni ọ̀bá ni àkọ́kọ́ apá kan ni ìtumọ̀ rẹ̀ wípé ìyàwó mi látàrúdù yàtà láàmìsín kò sí ẹni tí ó béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tí ò ní fún bí ṣe máa ń ná dúkìá rẹ̀ bẹ́ẹ̀ ni máa fi tèmi náà tọrọ ìtumọ̀ àdífì kọ́ yóò torí èdè lábàdì de sédè yorùbá tó o jẹ́ wípé kèé kèé torí torí àwọn òkúta bẹ́ẹ̀ máa sọ yìí tó bá jẹ́ pé kèé kọ ọ̀rọ̀ ṣẹ́ ń bá tọrọ nǹkan lọ́dọ̀ hadithi bá wáyé pé hiya mina habbi nasi ilayya lakinnaha la taruddu yada multamisin ṣùgbọ́n kò sẹ́ńtì máa tọ̀ kọ́lọ́ rẹ̀ multamisin ni ìbá wa kò ní wá ní láàrín ojú kẹnu ojú kẹjì asafa kéèyàn jẹ́ ntí máa tọrọ pọ̀ méjì ni ó wà bísí fóbìnrin kápẹ́ dúkìá ní fi ń tọrọ náà fa inna hadha mandubun ilayhi ṣẹ́ni án ìtọ́nà fẹ́ ká máa ṣe ká máa tọrẹ pọ̀ tó bá wájẹ́ pé tí ọkọ ní fi ń tọrẹ tí ó ń dùn tí ń kala wájàbà àléyìn sọ́ọ̀nù àbúwárìhì mí ń dàgbọ̀ lúbíà ìtàsọ́rù fi àléyà ìtọ́ ìkọ́kọ́ ni ó ṣe ní pé èyí tó bá wà kó bínú nǹkan tí ní bá tọrọ kọ́mọ̀tì wà lára òtó rẹ̀ mọ́ nàám ṣùgbọ́n látẹ̀rù dùn yádà láàmì sí ilé tí ọ̀rọ̀ ojú kan akọ́kẹ́rù hàn fáà ní ìyàwó mi bó ṣe dáa tó kèé kọ kí ni o kèé kọ ọwọ́ gbogbo ẹ̀ ń bá ti fi ọwọ́ kà tọ́bọ́jẹ́ pé wọ́n fi ọwọ́ kà ń tóòtọ́ tí èèkọ́wẹ́ ń tọ́bọ́ náà ànàbí ò ní ìdájọ́ tó dà fún ìntànàbí ọ̀ sọ fún ni wípé lọ́ọ̀rẹ̀ mú ẹlẹ́rìí mẹ́rin wá wà ìlà sí tàbí háyà kọ́ọ̀lì báyìí o ti kọ̀ dábàá ìyàwó rẹ̀ o ti sọ ní tí ẹ̀kọ́ ọ̀sọ́ sí o ti sọ sí ọ̀nà ọ̀rọ̀ ẹlẹ́rìí mẹ́rin wá wà ńlá wọ́n nà lẹ́gbà éèdì àdàbí ó sì sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá lọ́wọ́ sọ̀rọ̀ wáyé. ìfẹ́ kí wọ́n lè parí استمتع بها أي أبقيها عندك جيوم لدور قدر ما تتمتع بها وتقضي بها حاجتك جيوم لدور لقربتي أو ما في صعبين جماعة كفارين kasi rí ẹ̀kọ́ látọ̀rọ̀ sàṣálà èèyàn wá bá ní kò kò bí ṣe máa ń ṣe ọ̀sọ̀kùnrin tí máa bá ṣàwàdà tí máa tí òun náà ní dáti ẹ̀ padà ọ̀sọ̀kùnrin jọ bá sọ̀rọ̀ tó náà ní kó ń dáti ẹ̀ padà ọ̀sọ̀kùnrin jọ fẹ̀ máa dúró bá sí tó náà rò sá lọ́sà kò sá nípa ta pé ọkùnrin lè ẹ̀yà mí ìrẹ́lẹ̀ ìwọ lórí ìyàwó ẹ̀ ìwọ ló kíyèsí tó wíwù ọ̀dà wá mi tọ́ba jẹ́ pé yóò ló kò sórí tí ó èdè oníṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ kápẹ́ yóò ló kò sórí ẹni tó gbọ́dọ̀ wà náà ni tó ń sọ pé à ọkàn mi ò lè kó kí ló wá fà á táyà bí fi wá sọ wípé obìnrin bá kó fà lọ́dẹ́ ń tọ̀ ó ní sí ìsọ tí ń sọ fún àná àdéhùn àgbà mi ló ń bọ̀ adébí tí wọ́n ní fi ọ́dọ̀ náà nítorí kíni nítorí pé mahabatuhu ìyáha muhaqqaqa kásọpẹ́ ní nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó tọ́ ó kí àṣánú àdífì wàbùkúrò lè fà ìṣàtìbí ní ha mọ́tàwà hamon irú tí ìyàwó mi tí ò lè lọ jọ́ dá sóko pé zina wọ̀rọ̀ rẹ̀ báyìí ìsẹ̀sẹ̀ ń rolé ìrìn yìí ìṣẹ̀lẹ̀ ìwọ́lọ́wọ́ alẹ́ pẹ̀jù ìwọ́lẹ́jì èntó clear ṣẹ́rí án ó nípa ju tí è tí clear táwọn rò lọ kí lè rí wa fi hádì ṣẹ̀rí à láàyè sọ́ọ̀rù ìlà gọ́rọ̀rì ní ájílì lítàwá húmi ní ájílì nínú ìsìlámù gbogbo nira tó bá lè kọ́ ọmọ tí ó jẹ́ pa afẹ́ sáré fara ní wéréwéré tó sì jẹ́ pé tí ó bí ìnira yẹn nǹkan kan tá à ń rò ó lè ṣẹlẹ̀ sí pẹ̀lú táǹkà fi pẹ̀lú rẹ̀ tí ó sì tí ì ṣẹlẹ̀ àbúrò tí ì fi ara ní àti tí nǹkan bá ṣẹlẹ̀ ìjọ ṣèṣì náà ìjọ tí ìbọn kan lọ́kàn kankan lọ́wọ́ ìjọ tí ìbọn kankan ìjà wà á fi tí ẹ̀ tí ì ṣẹlẹ̀ á wà á fi dantọ́ jí òpó tó sì kí àṣà sáwà fi dàrú náà lápẹ̀rẹ̀ tí ó mú kíá pẹ́sẹ́ǹtì wa Jonathan ọlọ́run tún àṣetọ́ náà ṣe wọ́n sọ òótọ́ ọ̀rẹ́ ìdí ẹ̀rẹ́ ọ̀rọ̀ ìmọ̀ ìdá pọ̀ ó sì kí àǹtà fẹ́ sọ́mi àdéhùn pẹ́sẹ́ǹtì ní àwọn sábà máa ń wòsùn pọ̀ fún ìrònú sí ni kó bàa jẹ́ pé tí ìrònú àwọn èèyàn ọba láǹdì sí kó bàa dé èbú kéèyàn wá dúró ọmọ bá láti rẹ̀ kó bàa lọ fi sùn òjò ọlọ́run sì sẹ́ni tí kàn wọ́n sùn tiẹ̀ ní ìdáfọ̀ òun wọ́n sùn lọ́nà èrè mọ́tá yẹ̀rì ọ̀jẹ̀ ṣé yóò dùn tó dùn ọ̀rọ̀ yóò clear abẹ́ ẹ̀gbọ́nú kí nígbà yẹn lọ ẹ̀gbọ́nú kò náà èèyàn wá bí maka ń wá máa wòsàn lọ́ba torí ẹ̀ mọ́ lọ sí sukùl òjì ó ní bí ṣe ń wòsàn èyí tí ó gbẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà gbẹ̀gbẹ̀ kò ní sọ̀rọ̀ wọ́n sì lè ní present náà irú òkú ṣé kò ní present náà ìdá irú ẹ̀ náà ní ìfidájọ́ yìí. ọ̀rọ̀ yìí ò kíá náà láàyè sọ́ọ̀rù ìlàtọ́rọ̀ ìlà ájìl lìtàwẹ́wùmí ní ájìlì ẹnìkan olóòlọ́ ṣùgbọ́n kéèwọ́n dúró rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí gan 10,000 nísìnyí gbẹgbẹ tí wọn bá kọ láti dà kíni kan náà ẹ bọ ẹ lọ gbé ẹ jọlọkọ rẹ wa ẹ búùsì ẹ má yàrá ẹ lẹyọ ẹ ṣe kíni kan náà kó ní a ṣe náwó yìí kọlọ ṣe sẹwọn bá a ṣe ní ilé wa nù ọwọ ayé àwọn àjọkù mọ́sálásí pé àwọn fẹ́ yan akápò mọ́sálásí ẹnì kẹni tó bá lọ sọ pé ẹ má yàrá lágbájá wọn wá ní kílẹ̀ yẹ ah wọn lọ bá ṣe ní ẹbí ṣe ní ẹwọ́ lè rẹ̀ gbọ́ jàmáà sẹ́yìn ọ̀dà àwàjọ náà ìntànà bí sèkọ́ ìntò ìdájọ́ nù sọ̀rọ̀ wá tọ́lá wọ́sọ̀lá wà nìyí ìgbòrò sì gẹ́sẹ̀ látẹnu kíni o látẹnu ẹni yìí ni ọlọ́run kí adébí wá ní ọ̀dà náà máa fi yọ wà lé rẹ̀ máa fi gbádùn lọ kẹ́yìnmọ̀ máa fi gbádùn lọ yìí tọ́ba lọ rẹ̀ jẹ́ wípé obìnrin e bú tí nǹkan lẹ́sẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ni láàyè ntì kùbìdáyì kan sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ẹ̀ ń náwó láàyè ntì kọ́ni làwà inú wa ìlàwà ìlú wa ọkùnrin òní dídí mẹ́ta lọ́wọ́ yóò sọ̀rọ̀ láti sọ̀rọ̀ torí kò ní rí nǹkan kankan àfi ń jẹ́ ní ọ̀sán láti fi lè o láti fi sánà irú obìnrin wa ni ọ̀pọ̀lọpọ̀ náà lè máa ríwà obìnrin bá àwọn èyí àwọn àrùn kan bẹ́ẹ̀ nú obìnrin tọ́jà pé kò kò ìwà rẹ̀ ọ̀dọ́ sọ́kùnrin ìwà rẹ̀ ọ̀dọ́ pé ìyàwó ìlọkùnrin kò sì lè jó sínà ṣe tó yí irú ọkùnrin tó wá ní ìyàwó báwọn ọwọ́ o torí àdánwò tó gan náà kíkà àbàtọ̀ bá jẹ́ tó ojú kan lọ ìsítẹ́ǹtì ìdí à ọ̀ ẹ̀jọ́ bọ̀ lọ́dọ̀ rẹ ìtumọ̀ rẹ̀ pọ̀ ìwọ lọ sọ tó ń sọ yìí anabi òsì ṣe kánabi ò rí àpẹẹrẹ òsì lára rẹ kò tóbi méjì ni ní táìmù ìwọ lọ sì ń sọ wípé ọkàn rẹ òkú ọ̀dẹ̀ kí ni o lára rẹ ìwọ lára rẹ sì gbóná yìí. ẹ̀yẹ̀ ń tá a sì wọ́pọ̀ rẹ̀ bí solúsàn tó ẹ̀ lẹ́sẹ̀ mi àti sí ọ onírọ̀ وتا فيما لقد جاء من حديث انس بن مالك رضي الله تعالى عنه وارضاه والحديث مخرج في السنن وفي المسلم احمد باسناد صحيح وصلني ثلاثه يمتى إيه، كم لا يدخلون الجنه قول والجنه ولا ينظر الله اليهم يوم القيامه الله سبحانه وتعالى سنجوا عنه يوم القيامه النبي العاق liwalidẹ́yìn gbogbo ọmọ tí bá máa ń sèyàn sí baba ẹkún ìyá àtẹkùn baba ilẹ̀ rìn tiẹ̀ wàlmọ́ràtù àlùmọ̀tàrọ́dìlà àti gbogbo obìnrin tó bá sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin wà kí ni o wàlmọ́ràtù àlùmọ̀tàrọ́dìlà àti gbogbo obìnrin tó bá sọ̀rọ̀ kí ni o tó bá sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin kò lásán méjì mà sòkòtò lókù tí wọ́n kò gbòòrò but sẹ́ẹ̀tì bọ́n àtọ́kọ̀ ìbá wa ń dán lọ ọkọ̀ ọ̀bọ̀ níkà ọwọ́ ọ̀bọ̀ trouser mo ti rí irú rẹ̀ dáadáa eh, eh, ọ̀pọ̀lọpọ̀ náà sì ti rí àjọ wà naanị náà kì í ṣe èmi naanị náà kí ìyàwó ọ̀bọ̀ níkà ọkọ̀ àti gbogbo ọkùnrin tí bá máa fa náà wọnú lé ara rẹ̀ kò sí ọba tó kúrò sọ́ọ̀rọ̀ báyìí àbíṣẹ́ báyìí yọ gbà tẹ́ ti ta ẹsẹ̀ tìlẹ̀ èpè ìdílé bàtà àbànújẹ́ orí ibu wa wà ọdún òfò gbọ́dọ̀ ń dààmú ọmọ gẹ̀ẹ́tò yóò sì ṣàjọba àwọn yóò tún bọ́dọ̀ bú fi na ayé tá a wà nísìnyí kéde ah, ọdún ọtọ tó bá tó lọ ọkọ láti dáńkọ ìyẹn ló burú jù ẹ jẹ́ kó lọ mọ́ sílẹ̀ láti mú lé òsì dábàá sọ. àdàyù ànábì ní olùwà ìjẹ̀dá sọ̀rọ̀ àtúndà wọ́n sọ̀rọ̀ ìdá ìjẹ́ ànábì wa lè máa ṣe ìrọ̀rùn ọkùnrin ṣùgbọ́n burú ètí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú obìnrin ṣùgbọ́n ṣèjì yíyá rẹ̀ ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala tó kéde o tọ́ da ó lè dá pé àwọn tí wọ́n èé ìsìn mẹ́nu ọ̀pẹ́ náà tí èé mọ́ ìgbé ìran mi lómi títẹ̀ lómi yìí sì kò wá jẹ́ ìdàkejì ń tà sọ́wọ́ náà tí ó tó wá gbé kọjá bó ṣe yẹ sáré kan àbúkù wá sára ta kó ló àwọn tí ń ju bẹ́ẹ̀ rà owó sùn lẹ́yìn fún bàtà wọn. ṣé mi gbàgbé rẹ̀ ló sí i jama bɛ yan aw la aw bɛ aw bɛ wuli mɛ o da sa ma ye han irú àwọn ẹ̀dá kan tó fún bẹ́ẹ̀ yàwó rẹ̀ ṣe á di kò kò kò sáyìn lọ́wọ́ tiẹ̀ mẹ́nu kan bẹ́ẹ̀ wà lẹ́ àwọn olùmọ̀ ní sìn bẹ́ẹ̀ yóò tún gbé ṣùgbọ́n nàbí sàsàràm súnà rẹ̀ kìí ṣe súnà kankan tiẹ̀ yà kìí ṣe súnà àtẹ́wọ̀ alùsàmà wà lókè ní ìwọ̀ntúnwàsí sọ̀rọ̀ wà tó bẹ́ẹ̀ wọ́sàlámù àlẹ́kùn ntí ó wà kí àlámọ́rí ìtọ́kọ́ta àrùsọ sáà sọ wípé gbogbo ń tá a wá ń wí tá a bá wá ní rí àmì sàlám máa sọ fẹ́ nìkan tí irú eléyìí ṣẹlẹ̀ sínú gbèsè ayé níbo ni wọ́n bó ti ronú bí o ti ń tẹ ojú ọlọ́mọ bá mẹ́lẹ̀ atẹnu àlá rẹ̀ kó o tó lo ìwà àrùn kan ìwẹ̀ náà kápẹ́ ń tó gbérú ohun tó tó báyìí wá àdàbí ìtúni mọ́kọ̀ ìwẹ̀ ah, ọ̀rọ̀ yóò kíá ṣùgbọ́n obìnrin bú ẹni tó nílé náà mọ̀ ọkùnrin kan èsì ìyọnu sómi ìlú kọ́ wà pẹ̀lú òun náà àyàfi pẹ̀lú àdẹ̀wò òun náà lára ọkùnrin ọ̀hún pẹ̀lú kí ni o pẹ̀lú àdẹ̀wò òun lára tani òun lára ọkùnrin ọ̀hún. هذا هو إذا النبي صلى الله عليه وسلم أركان متيب ما صح مرفوع لكنه صح موقوفا من حديث أبي سعيد الخدري أبي موسى الأشعري أخرج الإمام حاتم في المستدرك لكن مثل هذا الكلام لا تقل من قبل الرأي أني ثلاثة إيه متى كان بيت الرأي والبرمجة اللي يعني يدعون الله ولا يستجيب لهم wọ́n máa bẹ̀lọ́ ní ọlọ́run ìgbàgbọ́ àwọn rajulun kanat lahu imra'atun sayyi'atul khuluqi gbogbo ọkùnrin tó bá níyàwó gúnlé ṣé ìwé ní ìsìn ìgbàgbọ́ wọn. ó yí ò náà ta níyàwó ogún ẹ̀ńtọ́ fẹ́ bayé jẹ́ máa yàn lọ yóò sùn bá ní kìá máa náà dé ọmọ òrùn tó náà bá dẹ́kọ̀ rẹ̀ ẹnu rẹ̀ dúró ẹnu ṣe kí ni o ẹnu rẹ̀ dúró tí wọ́n bá ti wá kó Ramadan ìgbàlélé ọ̀nà máa ló gbòòrò wọ́n bá dáná sáré tẹ̀nà náà kọ́wà sí kí ni o ó sì mà kọ́kọ́ ọ̀hún ẹ̀dà tó lọ ń da gan obìnrin tó lè ka lábẹ́ yóò tù mẹ́rin ṣùgbọ́n àìní náà ló dábọ́ faramọ́ ìntí ara ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọn yá àgbéwò síwájú wọn ẹ máa kọ́ bọ́wì ẹ tó lè sọ pé ẹ̀sùn mi ẹ kọ́ bọ́wì bàtà tí mo sọ lọ́sẹ̀ tó lọ three five mo pè é kọ́lẹ̀ aṣọ nìkan àbúrò mi tí mo wí ẹ sì ra ti ẹgbẹ́ wa náà ṣe máa kọ́kọ́ wọ́n ti kú ẹ kọ́lẹ̀ seven eight ìjọba ọmọdé náà ẹ̀fì wà láyé tẹ̀lá ìsàlẹ̀ rẹ̀ ṣé wà á tọ̀ náà ni ó wà á lọ́nà tàbí ẹ̀kú wà á láàjì lóru bàbá tí wọ́n máa lọ tapọ̀ wọ́n sì wù yí ẹni lọ́sẹ̀ sí náà ọ̀kan mi ò ẹni lábẹ́ yìí o. Nàá. pẹ̀lú àwọn nǹkan tí ó kò báyà ní ọ̀sẹ̀ kí ni ó ní ọmọ báyìí sí ó ń kálukú dára nàám kéèyàn tó wá lè fura sáwọn nǹkan yìí ó di kọ́ ọlọ́rọ̀ béèrè lọ́dọ̀ àwọn onímímọ̀ tí wọ́n yẹ sálábòsí ó ṣùgbọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tóòtọ́ mọ́lẹ́nìkan ọmọ àyà dáadáa ni kọ́dàjọ́ ọ̀nà sáà sí gbèsè ni tọ́jẹ́ pé ilé ibi tí ń gbé ní múṣkìlà tí ẹ̀rọ níwà alóso fana sì padà sàánú wọn nígbà tí ó kókó léwu ìyìn sì mà ṣùgbọ́n pátá ń sọ àwọn ọ̀rọ̀ kan sí gẹ́gẹ́ wọn ni ẹ̀kí ìsìn kàbáyì ìkàbáyì kàbáyì wọn ní wà láàyè náà ti fẹ́ sọ ti pẹ́sì báwọn ọ̀sẹ̀ sọ ńgbà máa ṣe àfọlá bí wọn ni a àwọn oṣù wà lẹ́nu kí aṣọ tara fara kò kọ́mọ̀ jẹ́ orí báwọn jẹ́mọ́ àti ń kálukú wa náà kọ́ra nǹkan tọrọ wá sí. jẹ̀máà wọn è máa mú àdífì lérèfé bá ń kọ́ máa lò lọ dálé aya rẹ̀ wù nílànà òdì àti àsìgbọ́ o kó wá jẹ́ pé tabati wá pò mí ní ìsìn ìyàwó tí ọ̀mà ṣe mọ́ àyíyí olè mẹ́jọ bẹ́ẹ̀ ìfúnmilókùn tẹ̀lé ọdún nídìí wọ́n sì sọ òun rẹ̀ yín wá gbé o wá gbé o wá gbé o bí ìgbà náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá sì rò mí rẹ̀ náà lórí àìdá tí ń fi ilẹ̀ lórí rẹ̀ náà àwọn àgbàlagbà ní bára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò burúkú bẹ́ẹ̀ ọ̀bà ké fún náà èèyàn ga máa so bí di ṣùkùmù fúnra rẹ̀ òun ga fún rẹ̀ torí pé kúdùà lọ́kùnrin bọ́dọ̀ dènú lé wà á mú alákàbí sọ̀rọ̀ wà á mọ̀ọ́rọ̀ alákàbí sọ̀rọ̀ pa àwọn ará ilé lásẹ̀ kí wọ́n máa kírun wà á sọ̀tọ̀ bìrì àlẹ́ yìí wọn náà wá sí sùkúrù ní ntàwé láàánú sí alukarisikọ láàánú نحن نرزقك والعاقبة في التقوى الله تعالى في يوكنا سسورة في موادو مجرى وادرو بإذن الله الواحد القهار تبا جمعة تقو أو أبرل التي بكده سيحيو إذن كتوبة بأساسي àyájọ́ ọ̀fọ̀ bí àwọn ìbìnà rahman àtẹ̀bọ̀ tí wọ́n máa ń gbèrò ibi tí a ti fẹ́ kí n sí máa sọ̀rọ̀ ń kára fìlú ìgbà níyà bọ́lọ̀ الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته الحمد لله الذي خلق الذي خلق الثقلين لعبادتي وطاعتي أشهد أن لا إله إلا هو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 بأن إمكان ذلك جائز لكنهم اختلفوا في وقوع التنا في وقوع النكاح والزفاف بينهما شرعا ولكن الذي كان أقرب إلى الصواب الذي كان عليه بعض العلم أنه لا يجوز شرعا أن يتزوج رجل منا من الجن لأن ربنا سبحانه وتعالى امتن علينا بقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين وقد كان التزوج من هؤلاء يعتبر تعديا وتجاوزا لحدود الله سبحانه وتعالى التي رسمها لنا لذلك اختلف العلم في غسل الجنابه اذا تزوج الرجل من الجن وجامع أن يتسل يبتسم فذهب الحنابلة والحنافية إلى عدم وجوب غسل الجنابة فيما بينهما وقيد بعض العلم بالإنزال وبعدم الإنزال فقالوا بوجوب الغسل في الإنزال وبعدمه في عدم الإنزال وقاسوا المسألة على الاحتلام لكن صح الأقوال أن هذا إذا حدث وصدر وثبت بالإيلاد وتحقق الإيلاد لا بد من الكسر فهذا أقرب للصواب من أقوال العلم لكن عباد الله إذا كان رسول الله صلى الله عليه وسلم يستحثنا أن نبتدر إلى امتثال أوامر الله سبحانه وتعالى ثم لا بد لنا أن نكون على بصيرة وعلى علم بحمول حياتنا وأن نتثبت ونتدقق عن جميع ما يجري لنا وقد قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الذي أخرجه البخاري من حديث ابن عمر رضي الله تعالى عنهما وأرضاهما إن كان في الشؤم إلا في ثلاثة إن كان الشؤم إلا في ثلاثة وذكر منه رسول الله صلى الله منها رسول الله صلى الله عليه وسلم المرأة كذلك جاء من حديث سعد ابن سعد سهل ابن سعد الساعدي رضي الله تعالى عن عن عنهما وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم ان كان في شيء الشؤم الا في في المراه والفرس وكذلك والمسكن وعندنا زيارة لطيفة ثابتة من حديث أم المؤمنين أم سلمة رضي الله عنها وذكرت منها والسيف وهكذا قال رسول الله صلى الله عليه وسلم لكن الرسول قد نهانا عن التطير والتشاؤم لكنه إذا أثبته في هذه الأشياء وحصل الحكم عليها فإنه شيء واقع قد الإمام مالك رحمه الله تعالى لهذا وأناس سألوه عن هذا الحديث فقال نعم كم من دار سكنها ناس فهلكوا جميعا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في مبلغك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على عباد المرسلين عباد الله اتقوا ربكم في السر والعلم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم يحب لنا الخير قبل أن يبتدر إلى دين أحدنا أنه يتشاءم في داره أو في امرأته أو في فرسه لا بد له من الرجوع إلى الحديث الذي أخرجه الإمام محمد وإمامه أبو داود كذلك أخرجه الإمام النسائي من حديث ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن تأتي امرأة هي من أحب الناس إلي ولكنها لا ترد يد لابسٍ فقال له رسول الله صلى الله عليه وسلم طلقها وفي رواية قربها فقال يا رسول الله لا صبر لي عنها وفي رواية إني أخاف أن تتبعها نفسي فقال له الرسول صلى الله عليه وسلم استمتع بها فإن رسول الله صلى الله عليه وسلم أبدا لن يحكم بصيرورة الحكم بالضرر العاجل للتوهم الآجل وقد راينا ان رسول الله صلى الله عليه وسلم لا ينطق عن الهوى ان هو الا وحي يوحى ابدا لن يقر رجلا ابدا على الابقاء وعلى السكن بامراه ذات فاحشه لأن رسول الله صلى الله عليه وسلم كما جاء في الحديث أنس بن مالك والحديث مخرج في مسلم أحمد بإسناد صحيح كذلك أخرجه النسائي بإسناد صحيح أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة لا يدخلون الجنة ولا ينظرون إليهم يوم القيامة وذكر منهم رسول الله صلى الله عليه وسلم الديوث والديوث الذي هو الذي يدخل الضرر على أهله تلقائيا عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أحب لنا الخير لذلك ما كتم شيئا من تبليغ هذه الرسالة صلوات الله وسلامه عليه اللهم ثبت أقدامنا ووفقنا يا أرحم الراحمين اللهم أصلح ديارنا وأصلح نساءنا وأصلح مراكبنا يا أرحم الراحمين اللهم وفقنا في جميع في جميع أمورنا فإنك موافق لكل شيء وأنت على كل شيء قدير اللهم اعز لسوى المسلمين اللهم اعز لسوى المسلمين اللهم اعز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك أداء الدين اللهم من أراد بنا وبنا بسوء ونسائنا بسوء وعلمائنا بسوء وأعرابنا بسوء اللهم أعوذ بالفتن واجعل كده في نحر واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم احصي أداءك وأداءنا عددا فاقتلهم أبدا ولا تبق أحدا يا جبار السماوات والأرض اللهم لا تخرج الأمن من هذه الدولة اللهم لا تخرج الأمن من هذه الدولة وخذ قياده هذه الدولة لعبادك المؤمنين اللهم لا تولي علينا بذنوبنا شرارنا اللهم لا تولي علينا بذنوبنا شرارنا يا أرحم الراحمين اللهم وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم وفقنا يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمر بأمر بدأ في بنفسه وثنى بملائكته كلها بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقلته السيئه الثابتة إنه من صلى عليه صلاة صلى الله بها عشرة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا